alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi ja'ala siyama ramadana min afdalil ibadati zahira ọba tí ó ṣe àwẹ̀ ramadan tó ṣe ní ọ̀kan nínú àwọn ìjọsìn tó lọ́lá jùlọ nínú àwọn ìjọsìn tá a máa rí ọlọ́wọ́n ọba tó gbé àwẹ̀ kalẹ̀ tó ní a máa gbà lọ́dọọdún ọlọ́wọ́n ọba allah kárí àwọn orí kan bẹ̀ ni ìfẹ́ ọlọ́run sí lójú ọgbà àwẹ̀ kalẹ̀ yóò wá dáa ká dúpẹ́ fún ọlọ́run ọba lérí àwẹ̀ náà wassalatu wassalamu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabi àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà nabuwa muhammad kọba gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátá lẹ́yọ nìkan lẹ́nu wọn kó sì bá gbogbo àwọn ará alẹ́ ànábì pátápátá ẹ̀yọ́ ma yá mi ṣẹ̀rí ìpalẹ̀mọ́ èyí tó fẹ́ sàlàyé lè ní kìí ṣe ìpalẹ̀mọ́ ti ráìsì àtẹwà kìí ṣe ìpalẹ̀mọ́ ti sẹ̀mọ́ àtẹlùbọ́ kìí ṣe ìpalẹ̀mọ́ ti fúrútù àtògì ìpalẹ̀mọ́ ti tẹ̀mí al-isti'dadu ruhi al-isti'dadu l a lọ lè wo ìhàtà akọ̀sọ́lọ̀ a lọ lè wo ìgbàgbọ́ wa sí ọlọ́run ká tó gbàwẹ̀ torí ìgbàgbọ́ lọ́kàn ká tó gbàwẹ̀ ẹ̀rí Ramadan tí ọlọ́run bá aláàṣẹ lọ́rọ̀ àyàn yìí rúkínú min arkanil Islam ó ọ̀kan gbòógì nínú àwọn òpó Islam ó ọ̀kan nínú tààfin jẹ́ mùsùlùmí tí ma ń sọ̀yàn di mùsùlùmí tó pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábìnibúni al-Islam wala khams anábìnibúni Islam ní tẹ́ ń ṣe yẹ àmà òpó márùn-ún òpó márààrún ẹ gbọ́dọ̀ má ṣe ṣíṣe tẹ́ ń ṣe òpó márààrún yẹn òun náà ni pé ẹ jẹ́ mùsùlùmí òdodo ṣahadati allah ilaha illallah ẹ jẹ́ di pé kọsọba tá a sìn tó sì lẹ́tọ̀ sí sísìn lẹ́yìn ọlọ́ wa muhammadu rasulullah ẹ gbà lòjíṣẹ́ ọlọ́ òpó alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wa iqami sọ́lá ẹ wá kírun ẹlẹ́ẹ̀kẹta wa ìta ìzaka ẹ yọ zaka ní owó yín wọ̀sọ́wọ́mi ramadan ẹlẹ́ẹ̀kẹrin náà ni pé ẹ ma gba àwẹ̀ ramadan àwẹ̀ ramadan nọmba 4 nínú àwọn òpẹ́sìn nínú àdíṣẹ́ ìdí nkáyì wà hajji baytillahi al-haram ẹlẹ́ẹ̀karùn òun náà ni pé ẹni bá lówó núyí ẹlọ lè bẹ̀lẹ̀ ọlọ́run ọba wo mọ́kà ẹlẹ́ sí hajj fíkẹ̀hù dalil kí làgbọ́yé ta fẹ́ mú jáde nínú ẹ̀rí àfikọ́ máa gbààwẹ̀ bọ́bá ti jẹ́ mùsùlùmí ó gbààwẹ̀ tó bá ti ń gbààwẹ̀ ọ̀pọ̀lọ̀ jẹ́ mùsùlùmí kó tó gbààwẹ̀ siyamu shahri ramadana faridun bi qawlihi ta'ala àwẹ̀ ramadan tí ń bọ̀ yìí ọ̀ranyàn ni o lérí gbogbo mùsùlùmí òdodo tó wà lágbàláyé ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ni ya ayyuhal ladina amanu ọlọ́wọ́ bá ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run pè wá kí ló fẹ́ ká ṣe ó ní kutiba alaykumu siyam ọlọ́run ọba ní àwẹ̀ di dandan lérí yín o ìtumọ̀ ẹni pé àwẹ̀ Ramadan ó di dandan lérí yín ẹ gbọ́dọ̀ má gba àwẹ̀ kama kutiba ala alladhina min qablikum ayé fúrúdọ̀ alaykumu siyam àṣẹ àwẹ̀ ní ọ̀ranyàn fún yín dandan ní kẹ́ gbàwẹ̀ ò gbọ́dọ̀ má gbàwẹ̀ كما كتب على الذين من قبلكم gẹ́gẹ́ bá ṣe لولا àwẹ̀ lọ́ranyàn fáwọn míì náà tí wọ́n تتقون ṣáwájú yín nínú àwọn ẹni rẹ̀ la'allakum tattaqun kẹ́lẹ́bà lékún níbẹ̀rù ọlọ́ kẹ́lẹ́bà ọsọ ilé ìnú suratul Baqara Quran 2 aya 183 ibẹ̀ ni ọlọ́wọ́n bá alá ti ń pa ọlá sẹ́pẹ́ tó bá jẹ́ muslim ọ̀gbọ̀dọ̀ má gbààwẹ̀ bọ́ọ̀ bá sì ń gbààwẹ̀ ọ̀gbọ̀dọ̀ má jẹ́ mùsùlùmí òdodo fíkẹ̀hù dalili kí láfẹ́ gbóyé nínú ayà yìí òun náà ni pé náàdà Allahu alladhina qad sabaqa lahumul iman ọlọ́wọ́ba aláyín pé àwọn tí wọ́n ti gbàgbọ́ síwájú káwẹ̀ tó dé àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ìjọsìn ọkàn ìjọsìn ọkàn yìí òun náà ni wọ́n ń pè ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọ́n gba nǹkan mí oníyá yá yẹn wọ́n máa fi ń pè yàn nínú èdè lárúbáwá ni ayò alladhina amanu ẹ̀yin tó jẹ́ pé ẹ ti gbàgbọ́ síwájú kìí ṣe pé àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ lọ́wọ́ bá ń pè ò àwọn tí wọ́n ti gbàgbọ́ àwọn yẹn wọ́n ti yọ páyọsẹ̀ nínú ẹbọ wọ́n ti yọ páyọsẹ̀ nínú àìgbàgbọ́ àwọn lè gbọ́ lọ́nà nìkan gbọ́ wọn ò sì gbà nǹkan mí gbọ́ papọ̀ mọ́ ọlọ́run níta gbọ́ yé ni pé ọlọ́run ọba aláwọ̀ béèrè àwẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tí ò ti gbà islam àwọn tí ò ti ní imáni sọ́lọ́n ọlọ́wọ́n bá aláwọ̀ béèrè àwẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n mú ẹbọ mọ́ ìgbàgbọ́ wọn ọlọ́wọ́n béèrè àwẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ sí àwẹ̀ lọ́rọ̀ yàn lérí gbogbo àwọn tí wọ́n ti karabọ àìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá alá tó bá ọlọ́ni kúlẹ̀ ìbádìyà lẹ́dínà àmànú ọlọ́wọ́n bá ní èrè ànábì bá mi sọ fún àwọn ẹrú mi táwọn ti gbàgbọ́ tí wọ́n ṣẹlẹ́bọ̀ tí wọ́n ṣolóòsà yòókì mùsọ̀lá ká máa kírun o ọlọ́wọ́n kọ́kọ́ pé àwọn tó gbàgbọ́ náà Quran 14 ayat 31 lọ́lọ́run ti ní bá mi sọ fún àwọn anábíwá muhammad sallallahu alaihi wasallam nígbàtí ó gbé mu'adh bin jabal dìde radiyallahu anhu ó ní kó lè jíṣẹ́ fún wọn ní yaman kó lè ṣe dáwà kó lè pè wọn sínú islam anábí ní innaka ta'ti qawman min ahlil kitab ìwọ mu'adh bó ṣe ń lọ yìí ọ̀n lọ lè bá àwọn jọ kan nínú àwọn tàà fún tíra síwájú rí tí wọ́n ti ya kèfèrí falyakum awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah àkọ́kọ́ tó àkọ́kọ́ pè wọn lọ síbẹ̀ òun náà nìkan lè gbàgbọ́ kan lè gbà láàgbọ́ pé Allah nìkan lọ́ba tí a máa ń sìn òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa òun nìkan là á pè òun nìkan là á bẹ̀ òun nìkan là á máa wá gbára lọ́dọ̀ rẹ̀ òun nìkan là á máa ń retí oore lọ́dọ̀ rẹ̀ nínú ẹgbà wa kan illa an àkọ́kọ́ tó kọ́kọ́ pé wọ́n lọ́bẹ̀ òun fa alimuhum lẹ́yìn náà ni kọ́ ṣe fi yé wọn أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة ọlọ́run ọba pa wọ́n láṣẹ ká máa kẹrùn ètò òkè lóru àti ètò òkè lójúmọ́ a jẹ́ pé nǹkan kan ṣáájú ìrun nítọ́ ṣáájú nígbàgbọ́ nǹkan kan ṣáájú ààwẹ̀ náà nítọ́ ṣáájú ààwẹ̀ òun náà nígbàgbọ́ ọlọ́run fi ní yá ayọ̀ lẹ́yìn náà àmọ̀nù ọlọ́run mo pè ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ kutiba alaykumus siyam ẹ̀yin ní kẹgbàwẹ̀

tó gbàgbọ́ ipe máa ṣe tọ́lọ máa ń ṣe gbogbo àwọn èyí tó fi kọ́ ọyọ èyí tó rí mọ́lẹ̀ owó kó mẹ́ èyí tí ọba ṣe wú mọ́ bóyá òfin sígun lé eléyìí nì ọkẹ́mi kó mẹ́ ọwà sọ fọ́lọ́wọ́n bá pé ìwọ gbàgbọ́ mọ́ o ò ní rúbọ mọ́ ò ní gbé pèsè mọ́ ó tú bá ń bẹ̀ ó tú bá ń bi ẹ̀yẹnu ayé ó sì dá gbogbo tó fi wọ́ ẹ̀yẹnu ọ̀dànù ó tú bá ń bi ogun tájà gbogbo ogun tajà tó wà ní ṣọ́ọ̀bù ẹ̀tẹ̀ tó wà nínú ilé rẹ̀ ọ̀dà gbogbo ẹnu ogun dáàbòbò èyí tó so mọ́dí àti gbogbo èyí tó so mọ́ra ọjà kó ń bẹ́ ọ̀sẹ̀ ìgbélépọ̀ta tí wọ́n gbé fún ọkọ̀ ọmọ fi wẹ̀ ìpé tọba tí fi ń wẹ̀ aburú kan ò ní sí ọ́ ọ lọ lè da inú ẹgbẹ́ àwòtọ́ wà ọyọ̀ra kó mẹ́ ọdàgbére fáwọn aláwo gbogbo àwọn gbẹ́rẹ́ tó ti wà lára rẹ̀ ọkẹ́mi kó mẹ́ wọ ọlọ́run ọba ìgbàkíní ìgbọ́mọ̀ wọn nìkan ọba dó torí iyyaka na'budu wa iyyaka lọ́lọ́run ọba láàníkà ní ojoojúmọ́ ó gbé jáde ọwà di muslim nígbà náà lọ́wọ́ àgbáwẹ̀ kẹ́nìkan máa sọ fáwọn ilẹ̀ yorùbá ń bí wípé èyàn kírun ẹlẹ́lẹ́bọ ni èyàn kírun èyàn gbàwẹ̀ èyàn lọ Mákà ẹni kò ti gbàgbọ́ èyàn á máa ṣe gbogbo àwọn ìjọsìn yìí nílẹ̀ yorùbá tí ó sì gbàgbọ́ ọlọ́wọ́ba aláà ó wà lọ́wọ́ wọn wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ọlọ́wọ́n bá ní wọ́n máa pariwo bá wọn gbàgbọ́ wọn máa sọ àmọ́ tí bá tún tún lé wọn ẹ rí i pé wọ́n sì ní nǹkan kan míì náà tí wọ́n tún gbàgbọ́ tí wọ́n ń bọ tí wọ́n sì wà mọ́sálásí tí wọ́n lọ mọ́kàtà ń gbàwẹ̀ sọ́tò Yusuf ọlọ́run tí ń tún oh ọjọ́ ń lọ ọmọ ya

ẹni tí ọba wá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá ò pè é kọ́ wá gbà wẹ̀ àfa àlèmọ́mù ṣéwò tọ̀ríkọ̀ àmírù ẹgbẹ́ àti gbogbo àwa dánilóhùn àti gbogbo àwa tá jẹ́ alájà alájà gbogbo àwa tá ti lọlé ọlọ́run àsìkò tó láti túbá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nígbàwẹ̀ lọ́dọ̀ ẹni tí ọba gbàgbọ́ o tọ́lọ́lọ́ ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pẹ̀yìn tẹ́ gbàgbọ́ kutiba alaykumus siyam àwẹ̀ dọ́ra yẹn lérí ẹ̀yí ẹni wọ́n bá pè ẹni wọ́n bá pè síjọ òun ní ma wá ẹni wọ́n bá pè kò gbọ́dọ̀ wá ọlọ́run pè wá síbi àwẹ̀ ọlọ́run wá pè gbogbo wa ó ní alladhina amanu mo pè yín tẹ́ gbàgbọ́ nìkan wà lọ lè wo yín má ní rẹ sọ wà ń bẹ tọba wà ń bẹ tó ní nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba máa palẹ̀ máa fáwẹ̀ ìwọ tí ó jẹ́ pé àárín ta rẹ àmọ́kọ̀kọ̀ rẹ̀ ọ̀dà gbogbo tó wà nínú ilé ìwọ náà kò kú kó lè wà nínú àwọn tí ó láwẹ̀ àwọn abẹ́lọ́n àwẹ̀ náà kọlọmọ́sàjọ́ sojú wa kọlọmọ́já sọpọlọpọ̀ ìmáni wa kọlọmọ́jọ́ bàjẹ́ èyí tó ti bàjẹ́ kọlọmọ́ àtúnṣe wassalamu alaikum warahmatullahi wabarakatuh